ó burú dúró ètí máa tọwọ́ àwọn kèfèrí pọ́nbélé ṣẹlẹ̀ lọ àwọn eléyìí ẹ yẹ kí èmi pẹ̀lú rẹ ká mà nípa àwọn àròyìn wọn nítorí ká lè bá a láǹfààní láti lè yẹra sọ́ra fún wa nítorí pé ẹni tí a ò sọ tó ń sọ ni irú wọn ló máa ń sábà jàǹbá ẹni lọ́pọ̀lọpọ̀ jù nínú àwọn àròyìn wọn pẹ̀lú àníkpéǹgbà tó ń bá wà láàrin àwọn èèyàn wọ́n máa hu àwọn àwa kan wọ́n máa sa àwọn àṣesí kan eléyìí tó dáa tó dùn èyí tí wọ́n ní dánwò nígbà tó bá kù wọ́n kóra wọn ọwọ́ torí ẹ̀yin èèyàn tẹ́ ń rí wọn nígbà tó ṣe pé ìṣe wọn ó sojú yín ìní wọ́n ṣe ń ṣe tí wọ́n ń ṣe tó bá kù wọ́n kóra wọn kò ní hurú wà bẹ́ẹ̀ nínú àwọn àwa wọn òun náà ní pé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè fi nǹkan lé ayé sọwọ́ sí wọn gbogbo bó ti lè wù kí nǹkan lé ayé yẹn kó kéré tó wọ́n máa yìn wọ́n máa fọ rere nípa rẹ̀ kódà kó ṣe pé onítọ̀hún àṣebàjẹ́ ayé ni ọ̀tá Allah ni ọ̀tá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ni àmọ́ nítorí pé wọ́n ti fún ní nǹkan lé ayé tó ṣe pé náà ló ń fojú sùn tẹ́lẹ̀ náà. yóò máa fọ rere nípa wọn ẹni ti wá kọ̀ láti fi nǹkan kan sọwọ́ sí wọn nínú nǹkan ilé ayé wọn máa sọrọ rẹ láì dá wọ́n máa fẹnu sáátà rẹ. kódà kó ṣe pé orí òdodo ìlànà àti ọ̀nà mà ńlọní ti ń wà torí ẹ̀ àwọn mùnàfìkì ló máa ń ṣe báyìí nínú ìwà wọn òun náà ni kí wọ́n máa lúgọ. bí àwọn olùgbàgbọ́ òdodo wọn a sì máa lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ẹni tó jẹ́ ọ̀tá ní ojú ọ̀nà àti rí wọn gbèsè gbogbo báyìí bá ti ṣe sílẹ̀ wọ́n máa lúgọ̀dẹ̀ yín wọ́n sì máa lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn ọ̀tá lójú ọ̀nà àti rí yín gbèsè gbogbo báǹfààní àti rí yín gbèsè bọ́ba ti ṣe yọjú wọn kì í sọ̀rọ̀ ẹ̀yìn Allahu azza ó ní humul aduwwu fahdharuhum àwọn gángan lọ́tá ẹ fún wa qatalahumullah anna yufakun Allahu yóò kọ́ wọn gbogbo bó tilẹ̀ fún wa máa dé wọn eléyìí túmọ̀ sí wípé tó bá finá sórí òrùlé tó lọ́sùn tó rò pé yàn ọ̀rẹ́ rẹ òun náà ni mùnáfìkì ẹni rẹ òun náà lálágàbàǹgẹ̀bẹ̀. ìtọ́jájú ni pé wàá síra rẹ níbi tó ti lérò inú àwọn amúnáfíkì òun náà ni pé wọ́n máa dínà ojú ọ̀nà ẹ̀sìn Allah àwọn gan alára wọn máa sá kúrò lójú ọ̀nà ẹ̀sìn Allah nítorí kékeré ni wọn àfẹ́ tẹ̀lé ti Allah wọn àfẹ́ tẹ̀lé ti anabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìbànújẹ́ ńlá ni ó máa wá jẹ́ fún múnáfíkì kó lẹ́nìkan pé ń tẹ̀lé ti Allah ń tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ní ìgbà táwọn ọ̀fẹ́ tẹ̀lé tí wọ́n bá ka òfin Allahu fún wa wọ́n á máa bọ́rí bọ́rọ́ wọ́n á máa yọ ẹsẹ̀ kúrò ń bẹ̀ pé kìí sàwọn lẹ́ ń bá wí ẹ má fi lẹ́yìn bá wọn wí àwọn òbúkátà rẹ̀ báwọn múnáfìkì báwọn ti ṣe rí nìyẹn bákan náà àwọn múnáfìkì tẹ rí yẹn ẹ nínú wa wọn òun náà ní wípé wọ́n ma wá àwáwí àwíjàre àròyé fún àwọn ẹni tí Allahu bá ti ní kí àṣírí wọn tú sí lọ́wọ́ láṣírí wọn bá ti lè tú báyìí àwáwí ni wọ́n ma wá àwíjàre ni wọ́n máa wá ká ní ìgbà táṣírí wọn bá ti tú tó di pé ojú tì wọ́n pé ẹ má wulẹ̀ fara pa mọ́mọ́. àti rí yín àti mà yín tán ẹ̀yin kọ́ kọ́dà pẹ̀lú yín gba tó bá Allahu ó ti tú àṣírí yín àwọn wọ́n wá wá wáwí wọ́n wá eléyìí tó ṣe pé fẹsẹ̀ rinlẹ̀ eléyìí tó ṣe pé kò múnádóko nínú àmì mùnáfìkì ó náà ní atabarruj èyí tó bá káwọn máa gbọ́ láhàn káwọn máa gbọ́ sọ síta mùnáfìkì fẹ́ tẹ̀lé òfin Allah mùnáfìkì kò ní wò ká pé òun náà wọ jilbab mùnáfìkì kò ní fẹ́ wọ hijab láwọn obìnrin yóò fẹ́ máa gbọ́ láhàn yóò fẹ́ máa fira rẹ̀ hàn àwọn èèyàn kí ni nǹkan ti ń bẹ ara yóò rí nígbà tí èsè pé ìgbẹ́ ọ̀ ń kòyí sì ṣe pé irun rẹ̀ ó so gbogbo ara òun tó a máa kójú ń tiọ̀ láti pé káwọn èèyàn lóhùn báwo ni àwọ̀ òun ti ṣe dáa tó báwo làwọ̀ òun ti ṣe sunwọ̀n tó ẹ wò ó jàre ẹ bu ojú yín níran áwò kẹ wò ń láwòyò bẹ́ẹ̀ làwọn mùnásìkí bìnrin bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe. ó wá nínú àdìsí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam oníṣẹ́rù nìṣẹ́ ìkọ́mù. المتبرجات المتخيلات هن المنافقات النبي صلى الله عليه وسلم ó láwọn ẹni tó burú jù nínú àwọn obìnrin yín àwọn náà làwọn obìnrin tó ṣe pé wọ́n á máa gbé ọ̀ṣọ́ wọn hàn àwọn obìnrin tí máa gbọ́lá hàn àwọn náà làwọn obìnrin tó burú jù nínú àwọn obìnrin yín àwọn gangan làwọn munafiki àwọn ni munafiki lóbìnrin torí rẹ̀ ó rí pé wọ́n ti ń bọ́ sọ ó ti tójọ́ mẹ́ta ìwọ obìnrin mùsùlùmí wọn ni kò bora rẹ̀ láṣìírí jìlìbáàbù tí olúwa ẹlẹ́dàá wa tó ní kó a jáde ó náà ní kó jáde sì jẹ́ ẹni tó ṣe é gbogbo ọsọ rẹ̀ eléyìí tí gbé iná máa gbé hàn ti dànù ni ìgbà tó láti bora tó ń ẹnìkan nínú àwọn obìnrin ó ní òun ṣetán láti ṣe islam ọgbà islam ẹnìkan nínú àwọn ọkùnrin ọwọ́ afẹ́ ìgbà tí wọ́n á fẹ́ àwọn wọ́n ń gbìyànjú wọ́n ń gbìyànjú wọ́n ń gbìyànjú lọ́tún lọ́sì kó lè bá ṣẹ̀sìn islam wọ́n bá dá jìlbáàbù lórí sírísì wọ́n á ní jìlbáàbù yẹn ìmọ̀ òru mọ̀ jìlbáàbù yẹn kò tiẹ̀ tí ò lọ́rùn wọ́n á da gbogbo ẹ̀ bólẹ̀ láì ṣe màláìkà subhanallah nígbà tó sí gbogbo ẹ̀ tó sí tán tó sí gbogbo ẹ̀ tó sí tán tó gbéra rẹ̀ ta ní hóhò tẹ́lẹ̀ yìí lọ́wọ́ ayé ọ lọ́dájú pé kò yẹ ọ gbogbo apáta náà la mà à ń tí máa ta mọ́sà ẹ̀wọ̀n kan máa ń fi ṣúgà sára mọ́sà à ń tí ta mọ́sà yẹn tó máa kó tiwọn sínú show glass tí wọ́n padì. tẹ́sísìn ò lè débẹ̀ táwọn ń rí ránṣẹ́ gbara glass kò sí tàbí ṣùgbọ́n eléyìí tó wà nù glass yẹn òní ó wá yàtọ̀ sí èyí tí wọ́n wà kalẹ̀ tí wọ́n bu ṣúgà tí èsì bóyán màkà pé ẹni tí nínú àwọn èèyàn ni wọ́n sọ pé ètí sísìn olówó mi kìí ṣe ìtọ́ wà nínú glass kátó wá pé wọ́n mí yàn nítorí pé níta àbá gbé hàn síta gbangba ló máa níyì ṣùgbọ́n nǹkan tá a bá ti gbé síta ńkọ́ iyì wo lọ́fẹ́ kù lára rẹ̀ àsìkò tá à ń rí ìhòhò yẹn ayé obìnrin tá à ń sí gbogbo òdì yín sílẹ̀ gbogbo àwọn ọkùnrin tí máa ń wò yín gbogbo ìdá mẹ́sàn-án nínú mẹ́wàá àwọn ọkùnrin tí ń wò yín èrò wọn sí yín ni pé ẹ ti fira yín kalẹ̀ fún bàjẹ́ bọ́yá táwọn náà bá sẹ́wọ́ sí yín pé ìbàjẹ́ yá àwọn ọ̀rọ̀ náà lọ lára yín tó bá jẹ́ pọ́kọlẹ̀ bá ń wá sẹ́yìn fi ń rìn hòhò yẹn wípé bọ́yá àwọn ọkùnrin tó bá rí yín ẹ wù wọ́n fẹ́ kẹ́hìnmọ́ pé ẹ ti gbá fáwọ̀ ọ̀bùn kan láàrin èèyàn mẹ́wẹ̀ẹ́ wà òun ni ọmọ wò pé bọ́yá òun sì lè fẹ́rù obìnrin yìí ṣùgbọ́n ẹni mẹ́sàn-án nínú àwọn èèyàn mẹ́wẹ̀ẹ́ wà òun tó ń ti pé gbogbo wọn náà ò ní jẹ́ni tó máa ọ̀bùn àánú tiwọn náà gbogbo wọn máa sọ pé káwọn kàn bá ṣe bàjẹ́ káwọn gbé sọ́ọ̀lẹ̀ ni ó rò pọ̀ dáa ni ọ̀ dáa ọ̀ ń kàn ń rùn a'udhu billah tó bá borí ẹ láti rí tó wọ ẹ eléyìí tó lu ẹlẹ́dàá ní kó máa wọ̀ jáde iyì rẹ̀ lékún àpọ́nlé rẹ̀ pọ̀ àwọn èèyàn ọmọ kọ́ ọkùnrin ẹni dáadáa lọ́nà tó ṣe pé ń tọ́ dáa ni wọ́n máa fi lọ́ọ́ torí ẹ̀ anábì sallallahu alayhi wa sallam ó ní àwọn ètò burú jù nínú àwọn obìnrin yín àwọn náà ní almutabarrijat àwọn olùgbọ́sọ̀ hàn àwọn agbọ́lá hàn nínú wa wa hunna almunafiqat anábì sallallahu alayhi wa sallam ó láwọn gangan ní munafiki lóbìnrin ẹgbàá wa yìí ọjọ́ ẹgbàá wa tó fẹsẹ̀ rinlẹ̀ ó tún bẹ nínú ròyìn àwọn munafiki gẹ́gẹ́ bí alhassan albasri rahimahullahu ta'ala bọ́nà ti ṣe sọ ó ní mínà nífàkì ikhtilafu lisani wal qalb nínú ìṣe mùnáfìkì ó náà ní kí ahọ́n wa àti ọkàn wa kí wọ́n tàsí ara wọn ìntà ń sọ jáde lórí ahọ́n kọ́lọ́wà ní ọkàn wa téèyàn bá ti rí bẹ́ẹ̀ mùnáfìkì ni ẹ sì rí táwọn máa ń pa lóòwe wípé ọkàn kì í parọ́ ahọ́n ló máa ń parọ́ èyí tó túmọ̀ sí pé ìgbà tó o bá ti rí pé nítorí ń sọ lórí ahọ́n rẹ̀ ó tako ń tọ́ wà lórí ọkàn rẹ̀ tètè fẹ̀sùn kanra rẹ̀ tètè pé mo ti di mùnáfìkì báyìí bẹ́ẹ̀ nítorí pé ọkàn tẹ́ rí yẹn ó ṣòro kó tó jẹ́ pé irọ́ ìbàjẹ́ àtàbúrú ló wọ́n máa gbé lárugẹ ahọ́n ni ó máa ṣe gbogbo rọ́ ni ó máa ṣe lọ́sọ̀ọ́ ahọ́n rẹ̀ bá ti tako ọkàn rẹ̀ kọ́ ọmọ kó o ẹ jẹ́ ká kíyè sára alhassan albasri ó tún tẹ̀síwájú ó ní wàhálàfù sirri wal alaniya kíkọ́kọ́ wa kó tako gbangba wa nínú wa munafikin ìkọ̀kọ̀ wa ó tako gbangba wa ẹ̀yin tiyín nínú ìgbésí ayé yín ẹ máa ń lànà ọtí ni ẹ sì máa rí lè fi àwọn ẹni tí mu ti wọn á lọ níbi táyìn náà ti ń jó pẹlẹbẹ pẹlẹbẹ ti jẹ́ ó ní ẹ ẹ mọ́ bú mi ọ̀rọ̀ mi ó dà gẹ́gẹ́ bí ansẹ̀t ni tí bátìrì rẹ̀ bá ti run down kí lẹ́ẹ̀ máa ṣe tí cháàjì là á máa cháàjì ẹ ọ wá ní pẹlẹbẹ ló ń fi ń cháàjì ara òun tẹ́rí pé eléyìí kì í ṣẹni gidi ẹ̀yin lẹ́ẹ̀ máa sọ pé kí ló wá dé di sìgá kí ló wá dé di sìgá ó fẹ́ bara rẹ̀ nú jẹ́ gbogbo náà wà lọ dúdú abá lọ ka yín níbi táyìn ṣe mú gbó kí ló dé olóògùn kan ló ń sà ogun ọwọ́ àbùkátà gàrí gàrí oògùn yìí ní gbó a'udhu billahi minash shaitani rajim ká ń lóògùn àdánù ká ń lóògùn òfò tó fi wá máa mú gbó a'udhu billahi minash shaitani rajim ìwọ lọ́ọ́ máa ń pariwo tántánta sí àwọn èèyàn létí ike ẹ má jẹ oníyàwó ẹ má jẹ ẹni tí wọ́n máa ṣàṣà sí ìwọ wá sọ ike ẹ ẹ ń ṣe lẹ wá sílé bàbá òyìnbó yìí báyìí nítorí pé àwọn bàbá yín wọ́n sọ pé ẹni tí nǹkan bá dé bá nìkan ló lè ròyìn nǹkan hmm, ò débọ̀ ló ń pera rẹ lọ́kùnrin ayépe tí nǹkan bá ti débọ̀ ńkọ́ kọ́ máa ṣe ìyàwó ní pẹrẹwu ni àwùjọ bìlá ajẹ́ pé kọ̀kọ̀ rẹ àti gbangba rẹ kò dọ́gba torí ẹ̀ ọwọ́ jáde sáwọn èèyàn wọ́n ń wú ọ bí àṣẹ́kùbọ̀ sàábé tó bá ti fẹ́ sọ̀rọ̀ subhanallah la ilaha illallah àsọ̀dàràn wèrè ọ̀daràn burúkú so ẹ wá lọ ká níbi títí ń hu àwọn wa burúkú ẹ dákun àti ṣe fẹ́ gbà yàn gbọ́mọ ìwọ tó ń ṣètì ẹni Allah tó wá jẹ́ pé ní àṣetọ́ni gidigidi ni ọ́ tó ń torí ẹ̀ nínú wa múnáfíkì ni yà o Al-Hasan Al-Basri ó tún ní wad-dukhulu wa ikhtilafu ad-dukhuli wal-khuruj kí wíwọlé àti jíjáde wo tún yá pàṣírà wọn nínú àmì múnáfíkì ni bó ń ṣe ń wọlé ó yàtọ̀ sí bó ń ṣe ń jáde bàbá fẹ́ wọlé ó wọlé sàn tó bá fẹ́ jáde ẹ̀yìn ló fi jáde á kí ló dé ẹ torí àlè gbọ́n tán àlè mm, máa rà sọ tán sẹ́nu sọ́ra ni kọ́ ọmọ sẹ̀yìn jáde wá ṣubú dànù tó kú dànù ó ní ẹ torí tó wà ń bẹ ni àwọn bàbá wa dání ní bàbá bàbá wo ló ní ká máa fẹ̀yìn rìn àbúrò ọmọ parọ́ mọ́ bàbá ẹ̀ torí ẹ̀ àwọn kan wà tó bá fẹ́ wọ mọ́sálásí Allah ní Mẹ́kà alápọ̀nlé ojú ni wọ́n fi wọlé gẹ́gẹ́ bí gbogbo yẹn ń ṣe wọlé kò lè pàkíyèsí ẹnikẹ́ni torí pé bẹ́ẹ̀ mi ṣe wọlé ni wọ́n wọlé àbúrò máa ń ṣàkíyèsí pé bò ló ṣe wọlé ṣùgbọ́n tó bá kan ká jáde ẹ̀rọ oríṣiríṣi àwọn kan wà tó yẹ pé wọ́n kọjú sí Kaaba ẹ̀yìn ni wọ́n máa mú lọ bí ilẹ̀kùn ẹ̀yìn ni wọ́n máa mú lọ bí ilẹ̀kùn ah, ó ṣubú à ah, lójú ń pàkọ́ ó ní ẹ ah, torí kọ́mọ́ jẹ́ pé àwa máa lélẹ́yìí ok tí èèyàn bá kọ́ pàkọ́ sí Kaaba jáde ó lè já wàá máa fún un ìpapọ̀ rẹ ni kọ́ ọmọ ọkọ̀ títí tì ojú rẹ ni ọmọ ọkọ̀ sí gbogbo wà tó bá jáde ọ̀kan náà ló ṣe tó ní sèmi mà torí wíwọlé rẹ ó yàtọ̀ sí jíjáde rẹ mùnáfìkì nù so nínú òfin Allah àwọn nǹkan tí ọ̀dà yẹn ẹ ká dínà sí o Bilal ibn Sa'ad rahimahullah onílà àtọkùn wàlíyàn lillahi wàdúwọ̀hó fẹsẹ̀r ó ní má ẹni Allah lójú àwọn èèyàn lọ́sàn gbangba kọ wájú ọ̀tá níbi tí ò sáwọn èèyàn ńgbà alẹ̀ bá di wípé ọjọ́ ọjọ́ ọjọ́ ọwọ́ bàbá ìmáàmù la sí wọ́n lọ́ máa síwájú wípé nǹkan kan máa wà náà jáde ńlé lẹ́yìn sọ̀láàtùl ìṣá pípadà bọ̀ tá ń padà bọ̀ tá a bá bá bàbá náà lọ́ba gbégbá lọ ìgbà ẹbọ ní bá ń ṣe ń ṣe ìsúre tí ìgbà ẹbọ tó gbé lọ́wọ́ ó ló ti jẹ́ ẹnìkan náà tá à ń jọ ń bọ̀ pé wo bàbá ìdálọ́ bí bàbá ìmáàmù mọ̀ ni bàbá ìmáàmù báwo bàbá sì do

ẹni tí ò sí mánì lára rẹ̀ torí ẹ̀ ọmọ sisi ẹni Allah lójú àwọn èèyàn ọwọ́ ajá ẹni àṣetán ọ̀tá Allah ní ìgbà táwọn èèyàn bá rí ọ kò yẹ bẹ́ẹ̀ o ọ̀n sọ pàdùn àná lẹ̀ máa ṣe ṣùgbọ́n ńgbà tí ọwọ́ anú yàrá rẹ̀ ìhó ló mú lọ ọ̀n sọ pé olúgbòhùn mo pè ọ́ mọ́tímọ́tí lìkìlì kan ṣe kí ah, ah ìwọ so irú àwọn mùnáfìkì báwọn wọ́n ṣe mùsùlùmí o wọ́n ṣe mùsùlùmí nítorí pé islam ti wa kò gbẹ̀tànjẹ́ ìsìláàmù ti wa kò ń bá gba Allahu gbọ́ kójú ọ̀hán ẹni tí ò bá sì gbàgbọ́ kójú ọ̀yẹ́ àmọ́ kó máa ta èèyàn jẹ́ kọ̀sáyé rẹ̀ ọba tàn wá jẹ títí ó kú kọ́ ọwọ́ náà tó fi tọ́lu àwa náà jẹ torí ẹjẹ́ á kíyè sára ẹjẹ àkíyèsára má máa ṣèṣe ẹni ọlọ́run lójú àwọn èèyàn ńgbà ọba wa kú ọ nìkan tọ́wọ́ adẹni àṣetán yà á mọ̀ ọ́ bọ́ba ṣe rí ṣe á ah, ẹni ọlọ́hùn lélẹ́yìn yà á mọ̀ ọ́ bọ́ba ṣe rí ọ̀tá ọlọ́hùn lélẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ tẹ́bárí tó ti yọ lọ́ọ̀kan ẹrù pé masha allah la quwwata ila billah ọ̀kan nínú àwọn tí ń tẹ̀lé súnà lélẹ́yìí ẹ bó ṣe dárùn gbà sí masha allah tẹ́ẹ̀ ní mọ̀ pé ọ̀tá allah ni. wọ́n ní àsìkò sọ láti tó ní ẹ máa lọ hmm, ẹ máa lọ kí ló dé bó ṣe hàn lára yìí ó yẹ kótókótó abá débi táti ṣe sọ láti ẹ̀yin lẹ síwájú wa ni ẹ̀ ń wò ń bẹ́ẹ̀ ni ohun rè ìrànlọ́wọ́ bá tún wá fún wa látọ̀dọ̀ Allah téèyàn bá fi fẹnu ara rẹ̀ túra rẹ̀ fó bá àdúpẹ́ torí ẹ̀ bọ́ ọ bá tàn àwọn èèyàn jẹ tán ó kù bó ṣe tàn àwọn màláíkà jẹ ó kù bó ṣe tàn ẹlẹ́dàá wa jẹ nínú wa àwọn mùnáfìkì wọn náà ní kó bílẹ̀ jẹ́ ni wọn àmọ́ wọn máa jánu fánu sọ pé àwọn látàyè tè òbílẹ̀ jẹ́ ti ń pera rẹ̀ látàyè tè gbóòwá ni adayérú tí tún rí ìwọ tọjá pé bọba sọ̀rọ̀ ọ̀rọ̀ tó fi ba nǹkan jẹ́ ni tọba hùwà ìwà tó fi dá nǹkan nù ni tó o bá ṣe ìṣe kan ìṣe tó fi sọ gbogbo nǹkan di tó fọ́jú pọ̀ tó polúkúrú mọ́sọ ni ọwọ́ alátáyé ṣe ni ọ́ bóòlù àbáyé jẹ́ tún ti rí ọ̀dàgbà bó ṣe dàgbà tó o tún sọ̀rọ̀ wájú pọ̀ mọ́tì pàkọ́ náà ni àgbàlagbà tí ń ṣe láńgbáláńgbá làákàìrè ò pé ó dàgbà bó ti ṣe dàgbà tó òfófó ẹ̀gàn ìsolúwájú pọ̀ mọ́ ti pàkọ́ ìforígbárí iná ló kún ọwọ́ rẹ̀ tọ́lá wa sọ̀rọ̀ pé níbi táwọn adágbàdé yìí ọ̀yà kápá àwọn tó ń bá di ìbàjẹ́ wàlá àtúnṣe là ń ṣe wàláhì báwo wàláhì òbílẹ̀jẹ́ ni wàláhì àbáyéjẹ́ ni nítorí pé ìjọ ń ṣe nǹkan kọ̀ yí ọmọdé kátó wá pàdúrú rẹ̀ kí wọ́n á nì túmọ̀ pọ̀ dàgbà ọkàn dàgbà fún yà. irú wọn làwọn bàbá gbọ́ yìí sọ yìí àwọn bàbá tó ṣe pé òfófó ògbótó ni bí ẹni jẹ fúra adìẹ àwọn màmá tó ṣe pé wọn ọ̀ràn aṣọ tí wọ́n ń bi ó gbé ya ká máa forí àwọn èèyàn gbára wọn ni wọ́n ń fẹnu dí sílẹ̀ wọ́n ń fẹnu dárúgúdù lẹ̀ láwùjọ mẹ́yàn irú àwọn eléyìí obìlẹ̀jẹ́ ni wọ́n wọn ò tún kankan sí i láàrin ọmọ wọn àtìyàwó ọmọ wọn yóò ma wù wọ́n ó jẹ́ pé ìjà ni wọ́n ń jà gbogbo gbà torí ẹjọ́ tí irú bàbá àtìyá yẹn tí ó gbé lọ bá ọmọ wọn tọ́jọ́kùnrin nípa àyàwó rẹ̀ àwọn ẹjọ́ tó ṣe pé yẹn gbọ́rù rẹ̀ kéèyàn fojú rẹ̀ wu ẹni tí wọ́n ló hurú wà ní. yọ́mọ wá wù wọ́n kó máa gbáriwo yé

wọ́n fẹ́ kó di kó di yàlájẹyó kó tó di pé àwọn ṣe pé àwọn gbọ́n ti ń ṣẹlẹ̀ so bẹ́ẹ̀ náà ni láwùjọ àwọn èèyàn kan wà tí wọn ò ní fẹ́ rí kómi àlàáfíà ọmọ sàn láwùjọ àwọn gbọ́ yìí sọ yé èèyàn wọ́n máa gbẹ́jọ́ àwọn eléyìí lọ fún àwọn eléyìí lọ́nà tí wọ́n sọ lọ́nà táwọn eléyìí ọmọ fojú bú àwọn eléyìí táwọn eléyìí náà ò ní fẹ́ rí ní àwọn eléyìí látàn àwùjọ wa di pé yóò máa hó yáyá bí orúkọ àdúgbò kan nílùú kan lórí kíni. torí pé àwọn gbọ́ yìí sọ yìí wọ́n ń bẹ láàrin tí wọ́n ń dàdàkú dàálẹ̀ Islam ọ̀farama bá a bá ti mọ bilẹ̀jẹ́ ló bilẹ̀jẹ́ ẹ jẹ́ ká láàyè kó bilẹ̀jẹ́ ni ọ yíwà rẹ padà ọba ni lọ́kàn jẹ́ nígbà wa Yorùbá nínú ìròyìn ìtàwa Yorùbá ni pé a máa lénu púpọ̀ a máa láyà rárá yorùbá máa lénu wọn láyà ẹ ti mọ òbílẹ̀jẹ́ lóbílẹ̀jẹ́ ẹ ti mọ abayéjẹ́ lábayéjẹ́ kí ló dé tẹ̀ ní láyà láti láyè ẹ sẹ́ni lè sọ́kò lójú wọ́n lọ ń dàwùjọ irú èyí abú ni ọ́ kọ́lọ̀ mẹ́jọ́rù rẹ̀ pọ̀ torí tí irú rẹ̀ bá pọ̀ ayé gan pọ̀ yorùbá máa fi hàn ń àyè tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà sábà dẹ́yìn rẹ̀ wọ́n máa wá kutu ẹnu wọ́n máa wé oríṣiríṣi sábà ti déwájú rẹ̀ wọ́n máa kí lólò ìdí táyé fi bàjẹ́ débi tó bàjẹ́ dénú láwùjọ àwa Yorùbá ọ̀pọ̀lọpọ̀ agboolé la mẹ́ni tí ń dàrú ọ̀pọ̀lọpọ̀ àdúgbò la mẹ́ni tí ń bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún la mẹ́ni tí ò dé kómi àlàáfíà kọ́sàn ṣùgbọ́n ńgbà tó ṣe pé a rí òdodo àní sọ a máa pa lọ́bọ̀ ní ẹ̀fọ́ wọ̀wọ̀ ìbàjẹ́ yẹn ọmọ apẹ̀lẹ́kẹ̀ ẹni tí ń sèrànù ọ tẹ̀síwájú torí àwọn àwò pé ó ti di ẹ̀rù jẹjẹ mọ́ gbogbo yín lọ́wọ́ ẹ bá bí da sọ́sọ́ lójú òun. so yọmọ á ṣe bàjẹ́ ilu ìlú ọmọ dàrú ìlú ọmọ bàjẹ́ àdúgbò òní tòrò agboolé òní ṣégbé. tó wọn á gbé àrí ìgbọ́dọ̀ wí bọ́ọ̀lù ṣe já àrí ìgbọ́dọ̀ wí àrí ìgbọ́dọ̀ wí lójú ẹ̀ nítorí pé ó rí ẹ̀ ń wí lẹ́yìn rẹ̀ téèyàn bá jẹ́ ẹni tó ẹ kórìí òdodo nìwọ náà wà wọn ò bí bàbá ńlá kú rẹ̀ dá tí ó pọ̀ ọjọ́ kú rẹ̀ ló kù tí èyí bá sòótọ́ tó sì lè sọ òdodo ku ẹni tí ń ṣèbàjẹ́ lójú ó ní máa bẹ láéláéláé sọ̀rọ̀ pé bàbá ńlá tiẹ̀ náà kù torí irú wà táwọn náà ń wù nù sọ́mọ́ atanra wa dànù nǹkan ọmọ bàjẹ́ àmọ́ àmọ́ àmọ́ pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo nǹkan ó fi fọ́jú pọ̀ tẹ̀lé. torí ẹ ẹni tí máa ń ṣèbàjẹ́ láyé kò ní ìsẹ̀mí yín lọ́wọ́ à ń bọ̀ síbọ̀ sí ikú yín kò ní níní yín lọ́wọ́ ń bọ̀ àìní yín gíga yín kò sí lọ́wọ́ rẹ̀ à ń bọ̀ síbọ̀ sí àìnílọsíwájú yín gbogbo nǹkan yìí ló ṣe fẹ́rù fi yé má ba àwùjọ tiwa má ba agbègbè wa ẹ sọ fún ṣètọ́ nìkan yẹra sí náà dáadáa ìlọsíwájú làwa ń sánà láwùjọ tiwa mọ́ wàá bàbí jẹ tí àṣebàjẹ́ bá ti rí pàṣírí òun tú ó dájú pé tí ọba ní jáwọ́ ń di ìbàjẹ́ òun yóò wá bòmí lọ́ọ́ máa gbé ẹ sì sinmi fún ìbàjẹ́ tiẹ̀ àwọn àṣebàjẹ́ bíi tiẹ̀ náà àwọn náà wàá wo ní tẹ́ ẹ ti ṣe fóun nínú káwọn náà ṣẹ́kù lẹ́ni tó yíwà padà àbí káwọn náà fi àwùjọ yẹn lẹ̀ kí wọ́n wá bòmí lọ́ọ́ máa gbé pẹ́ẹ́rẹ́ láwùjọ yóò wọn fà ìgbà ìbàjẹ́ ṣùgbọ́n àwùjọ ṣe máa dáanu akramakumullah nínú ìròyìn àwọn amúnáfìkì èyí tá a fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ pátápátá òun náà nígbà àwọn àdéhùn eléyìí tí Allahu azza wa jal tó ṣe fún àwọn ẹrú Ọlọ́run àti àdéhùn tá Nabi Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe fáwọn olùtẹ̀lé ti Allah gbogbo ẹ̀ làwọn mùnáfìkì máa pè rọ wọn máa pè rọ ẹ àlùjáná ẹ tẹ gbọrọ tẹ sọ gbogbo ẹ déré ah, ṣé gbogbo ọ̀rọ̀ tí Allah ń bá wa sọ kò sóòtọ́ ń bẹ̀ gbogbo ìta nàbì sallallahu alayhi wa ń bá wa sọ kò sóòtọ́ ń bẹ̀ nítorí pé ọ̀sán náà ti wà àlùjáná ẹni tí ó sì ti fẹ́ rí rere yóò sọ pé rere ń gánkọ́ kò sí rárá àwa gbàgbọ́ pé kò sí nǹkan kan tí olúwa ẹlẹ́dàá wa bá wa sọ wípé ń bẹ àfi kó jẹ́ pé ń bẹ kò sí nǹkan kan tó olúwa ẹlẹ́dàá wa tó ṣe ládìhùn fáwọn olùṣètì ẹ̀ àfi kó jẹ́ pé àwọn olùṣètì ẹ̀ yùn wọ́n rí àdéhùn náà lódodo wọ́n sì tẹ́wọ́ gbà lágbàpè tó di lọ́la gbẹ̀ndàlùkìyàmù wọ́n máa yá mi nínú ẹ̀sìn Islam mo rò pé ti tó kútùbà bíi mélòó báyìí táwọn fi ń ṣe àlàyé ìròyìn àwọn ẹni láàbì yìí àwọn ẹni burúkú yìí yéé nítorí ká lè bá àdọ̀kán nu wọn nítorí náà lè bá máa hùwà rádaràda pálapàla yìí ṣùgbọ́n ṣe là ń sọ nítorí pé mọ ìbàjẹ́ ní ìbàjẹ́ máa burú láburú lè bá sọ́ra fún lẹ́yìn tá a ti wá mọ ìròyìn àwọn ẹni àwọn atiláwí àwọn ẹni àkọ́kọ́ òun náà ni àdúà ká máa bẹ Allah kọ́dà fún kọ́là wa kọ́ gbà wa kọ́ máa ṣe yàwá ní mùnàfíkì nǹkan alákọ̀ọ́kọ́ nù kó sì là wá kọ́ gbà wá kọ́ má jẹ́ kí á ní mùnàfíkì lọ́rẹ̀ kọ́ má ṣe wá lẹ́ni tí ó tò papọ̀ mọ́ àwọn mùnàfíkì nítorí pẹ̀lú ẹyẹ tẹyẹ wọ́tọ̀ ó lè máa báyàn ṣe kọ́ má fi wà kọ́ má fi lapa nínú ìwà tiẹ̀ náà ìwà tẹ̀sí rí tó èyí tó bá burú nínú wa ó máa ń tètè ràn ju ìwà rí lọ àpèjúwe rẹ̀ dàbí ẹ̀wà ẹyọ kan ni tó bàjẹ́ láàrin igba ẹ rí i pé igba dín ẹ̀wà tí nǹkan kan ò ṣe kò lágbára láti tún ẹyọ ẹyọ wóró ẹ̀wà ẹyọ kan tó ti fẹ́ bàjẹ́ sí níbi kásùkásí ẹyọ kan lọ padà ba igba jẹ́ bẹ́ẹ̀ ni ìwà burúkú torí ẹ̀ kama bɛ bẹ Allah kọ́ má jẹ́ ká ní munafiki lọ́rẹ̀ mùnáfìkì kọ́ má ma má wá ká sì máa bẹ kọ́ máa tú àṣírí àwọn ti fẹ́ súnmọ́ wa kó fi hàn wá pé munafiki lélẹ́yìí yẹra fún nínú ọ̀nà dáàmà láti fi bọ́ níbi ìwà munafiki òun náà ni pé ẹ̀sìn tá à ń bá ń ṣe ẹjẹ́ á máa ṣe tọkàntọkàn mùnáfìkì èsì ẹ̀sìn tiẹ̀ kí ni túmọ̀ àmọ́ ń sẹ́sìn tọkàntọkàn ó ní pé ẹ̀sìn yìí Allahu ẹlẹ́dàá mi ni mò ń ṣe é fún ìǹṣẹ́ nǹkan kan nínú rẹ̀ fẹ́lòmí eléyìí gbọ́dọ̀ wà fún wa sọláàtì la ṣe ní tí mo bá ń rò pé mò ń ṣe ká lẹ́yìn mi kò sí àfọ̀mọ́nù ah, ẹ̀rí bí mo ṣe ṣe sọláàtì ni ẹ̀ lè gbósùbà fún mi ní ìǹṣẹ́ nítorí ṣe Allahu gbogbo ẹni tí bá ti ń sẹ́sìn tí ọ̀jẹ̀ nítorí tí Allah munafiki bakana bákan náà ẹ gbọ́dọ̀ pé mo fẹ́ pín lọ́gbọ́gba láàrin Allah àtẹ̀yìn èèyàn bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ èèyàn tún di munafiki bá sì wá ja ọkàn wa lógun tọkàn wo fi máa mọ pọ́nbélé kàgá wí ẹ̀sìn tí mò ń ṣe yìí sẹ́ Allahu azza ó nìkan ni mò ń ṣe fún qul inna salati wa nusuki. ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت sọfún ọkẹ sọláàtì mi àti ẹran tí الله نكاني pa ìsẹ̀mí àtikú mi gbogbo ẹ̀ tí Allahu nìkan ni olúwa gbogbo àgbáńlá ayé kò ní orogún kan ambọ̀sibọ́sí pé níwọ̀n a máa ṣẹ̀sìn fóòhùn àtorogún rẹ̀ kò lórogún a gbọ́dọ̀ máa kíyèsí lẹ́yìn nínú àwọn nǹkan tá a tún máa ṣe kò náà ni pé kí gbogbo wa ká dì má okùn Allah nítorí pé okùn Allah òun náà ni Islam òun náà ni sunna òun náà ni sharia tá a bá ti dì mọ́ okùn Allah yẹn ṣùṣubú ò ní jẹ́ tiwa agbẹ́nisẹ̀ kan ò ní rí wa gbèsè nítorí pé àdìmọ́ okùn Allah ó yí púpọ̀ kò sí lè pọ̀ nídìí pa àdìmọ́ tó kùn yọ̀ wá sí torí rẹ̀ kọjá bẹ́ẹ̀ ọba tí wàá dì mọ́ okun Allah ntọ́jájú ni pé wàá padà dì mọ́ okun Allah eléyìí ó sì yẹ wá o jama bákan náà ìgbésẹ̀ tá a tún máa gbé gbogbo ẹni tẹ́ bá fẹ́ràn láàyè ẹ fẹ́ràn Allah ẹ má fẹ́ràn rẹ̀ nítorí nǹkan kan yóò sàǹfààní fún mi màá rí sẹ́ gbọ́wọ́ rẹ̀ màá rówó gbọ́wọ́ rẹ̀ ó lè fọ́ màmí wá sẹ́ irọ́ lásán májọ jẹ́ pé torí ẹ̀ ló fi mú yàn lọ rẹ̀ nítorí wípé tí o bá fojú sun kan míì wípé o fẹ́ gbà lọ́dọ̀ rẹ̀ ó ṣeéṣe kó bọ́ sí ó ṣeéṣe kó má bọ́ sí tí o bá ti bọ́ sí wàá rí pé ọlọ́ta méjì tó lágbára tó ọ̀tá tó ní sí ìmúlọ́ta tó múlọ́ta. Allahu azza wa jal oní máa fún yàn ní nǹkan oní máa láti fún yàn ní nǹkan àìmọye nǹkan tí yẹn ń ṣe àdéhùn rẹ̀ fún èèyàn tí ò ní lè pé torí ẹ̀ fẹ́ràn ẹni tó bá fẹ́ràn torí ti Allah kórìíra ẹni tó bá kórìíra nítorí ti Allah eléyìí ni ò ní jẹ́ kó sì ṣe àwọn ẹni tó máa ń fẹ́ràn ara wọn nítorí nǹkan lé ayé ibi tí ìjámùnà fi kìtì máa bẹ̀rẹ̀ nù nítorí pé ìfẹ́ tí wọ́n ní síra wọn kì í ṣèfẹ́ tó dénú ìfẹ́ tí wọ́n ní síra wọn kì í ṣèfẹ́ òdodo so o lè jẹ́ pé àtòhun àtàwọn tí láwọn tó fẹ́ràn ara wọn yẹn wọ́n jọ máa lẹ̀dí àpòpọ̀ láti ṣèbàjẹ́ nítorí kí tí wọ́n láwọn ń wo oyún kó lè bá bọ́ sí i. Islam onífẹ́ràn ẹni tó bá fẹ́ràn nítorí ti Allah kórìíra ẹni tó bá kórìíra nítorí ti gbogbo ìjọsìn tá a bá ṣe ẹjẹ a máa ṣe pẹ̀lú fara wa dá sánsán alálàáfíà a má fi máa forojú máa fi munafiki ló máa ń fi òròjú ṣẹ̀sìn o munafiki ló máa ń fi mẹ́lẹ́ ṣẹ̀sìn ẹ̀rí tí wọ́n máa pòṣe lórí sọ́láàtù tó lè má mú yìí ti pẹ́jù ó ti pẹ́jù kí ni wọ́n ń ké ńlá ǹzẹ̀lnáwó ńlá ǹzẹ̀lnáwó wá gùn ni ó ló ti pẹ́jù múdàhámà tá ń bẹ́ńlẹ̀ ọ̀kà so munafiki nù munafiki láì máa ṣe sọ́láàtù tó ti rọ̀gbọ̀kú sí yín lára ó ti múná lọ bẹ́ẹ̀ bá yára báyìí ó ṣubú ni munafiki nù. so torí ẹ ẹlòmíì ń ṣe àtayá lọwọ ni ó ti múná lọ ẹlòmíì tó ń harun hàn mọ̀nàfìkì wọ́n sùn jáde níbi tó ti súde lọ́wọ́ abúso gbogbo jama retí pé ọjà àdìkọ̀ jáde o ẹ dákun àbúrò máa sọ pé ọ̀dà bí ìgbà tí wọ́n lọ so àmọ́ so báwo àmọ́ ń dára rẹ̀ mà torí òkùnkùn òní kùn ó nínú ọmọ màánú ọmọ pé nù rẹ ni so ti jáde mọ̀nàfìkì nù akramakumullah. nínú àwọn nǹkan tí ó tún gbà wá lọ́wọ́ jíjẹ́ múnáfìkì ó náà ní kó ká sọ ká sọtẹ̀ fáwọn òfin Allah olúwa ẹlẹ́dàá wa ló ní wá ìjọba sì wú ló lè fi wá ṣe ó pa wá láṣẹ pé ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí àwọn tó fi pa wá láṣẹ ẹ̀já mójútó tá a bá ti mójútó a ti ń gba ojú ọ̀nà àti sórí rẹ̀ nù ẹ jẹ́ ká gbìyànjú láti rí pé àwọn àṣẹ rẹ̀ à ń pa á mọ́ àwọn abitó ní ká ibi tí èèyàn ti máa sórí rẹ̀ nù. bákan náà nínú àwọn nǹkan tá a tún ṣe tá a fi túnra wa ṣe tá a fi ní jẹ́ mùnáfìkì ká ṣàtúnṣe inú àti òde wa inú àti òde wa kọ́ dáa kọ́ má jẹ́ pé inú takòde òde takonú bá a ti ṣe hàn ní gbangba pé ah mùsùlùmí gidi lélẹ́yìí kó rí bẹ́ẹ̀ dénú wa bó ti ṣe hàn nínú àwòrán wa pé ó dàbí ìgbà tí arákùnrin yìí arábìnrin yìí ó ń bẹ̀rù Allah kó dé bẹ́ẹ̀ náà lọ́kàn wa eléyìí yóò mú wa sá fún àtijọ́ mùnáfìkì bákan náà nínú àwọn nǹkan ó náà ní pé ká máa ṣèrántí Allah lọ́pọ̀lọpọ̀ ṣíṣèrántí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó náà ní ká máa jọ́sìn fún lọ́pọ̀lọpọ̀ ká máa kí alukur'ani lọ́pọ̀lọpọ̀ ká máa wí àwọn gbólóhùn ìrántí rẹ̀ lọ́pọ̀lọpọ̀ subhanallah walhamdulillah wàlá ilaha illallah allahu akbar wàlá hawla wàlá quwwata illa billah la ilaha illallah wàhdahu la sharika lah lahul mulk walahul hamd wa huwa ala kulli shay'in qadir ẹnu mi ò dilẹ̀ nígbà kankan mo ti ṣe fẹ́ ráyè láti máa ṣòbótó mo ti ṣe fẹ́ ráyè láti máa parọ́ mo ti ṣe fẹ́ ráyè láti máa sọ̀sọ́kùsọ̀ bákan náà nínú àwọn nǹkan òun náà ni ká máa tọrọ àforíjìn lọ́pọ̀lọpọ̀ ká máa tọrọ àforíjìn lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ wa nínú àwọn a máa ṣe òun náà ni pé ká rí i pé iṣẹ́ rí wa tá à ń ṣe ọ̀pọ̀ ọ̀pọ̀ púpọ̀ ká sì máa bá àwọn ẹni rí rìn ká máa ṣiṣẹ́ rí lọ́pọ̀lọpọ̀ ká sì máa bá àwọn ẹni rí ká máa bá wọn rìn nínú àwọn nǹkan ni ká máa wá mà kí olúwa ẹlẹ́dàá kọ́là kọ́gbà níbi àtijọ́ mùnàfíkì bákan náà nínú àwọn nǹkan òun náà ní kíkà máa bẹ Allahu azza wa jal bí kíkọ́ dákun kó ràn wá lọ́wọ́ kó fún wa ní ìmánì tó ní agbára ràn wá lọ́wọ́ kó jẹ́ ká hàn wọ́n dúró déédéé máa parọ́ ràn eléyìí ń bẹnu àwọn sábàbí tí olúwa ẹlẹ́dàá wa fi máa gbàyàn tó fi máa ń láyàn níbi àtijọ́ mùnáfìkì abẹ́ Allahu azza wa jal kọ́dákùn kọ́ ṣàánú wa kọ́ gba àwọn àwa burúkú àwọn àwa pálapàla rádaràda kúrò lọ́wọ́ wa kó fi àwọn àwa rí àwọn àwa dáadáa kó fi jàrọ̀ àwọn àwa burúkú lọ́wọ́ wa kọ́dákùn kọ́ bá wa tún àwùjọ wa ṣe kọ́ bá wa palẹ̀ àwọn àwa burúkú má kúrò níbẹ̀ kó sọ wa lẹ́ni tí wọ́n máa ṣe dáadáa. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما مزيدا وبعد عباد الله اتقوا الله سرا وعلنا تفلحوا مع المفلحين يوم الحساب يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله tí a bá wo òfin ṣẹ́ríà eléyìí tó de ìmúra obìnrin nípa bí Islam bó ti ṣe sọ pé ńgbà tí obìnrin tí ó bá jáde kúrò nílé rẹ̀ tóbìnrin ó bá jáde kúrò nílé rẹ̀ kó jẹ́ ẹni tó ṣe pé ó múra pẹ̀lú wíwọ̀ jilbab jilbab òun náà ni aṣọ gbàgẹ̀rẹ̀ tí obìnrin tí ó gbé wọ̀ tí ó máa bọ̀ látòrí rẹ̀ tààrà títí tí èbó ara rẹ̀ kanlẹ̀ kọ́dà òfin ṣẹ̀ríyà tún sọ wípé aṣọ yìí àfẹ́kọ́ ma ní ìbá kókósẹ̀ obìnrin ṣùgbọ́n àfẹ́kọ́ tayọ rẹ̀ kó tún jẹ́ aṣọ tí wọ́n máa wọlẹ̀ níṣẹ́ ni wọ́n sọ pé tí aṣọ bá tayọ kókósẹ̀ inú ná ni ẹni tó wọrú rẹ̀ ó ti gbẹ̀san rẹ̀ ìyẹn fún àwọn ọkùnrin lásán yàtọ̀ sáwọn obìnrin àwọn obìnrin tiwọn òfin ṣẹ̀ríyà sọ wípé kí aṣọ wọn gùn ní òdiwọ̀n àgbọ̀nwọ́ kan kó máa wọlẹ̀ tí ó bá tó ìgbọ̀nwọ́ kan kó máa dín sí àtẹlẹwọ́ kan gbogbo ẹ̀ náà nítorí àti bò wọ́n láṣìírí ni iná ìlọ́fà ni wọ́n ti sọ pé àtòrí ni kí aṣọ wọn ti máa bọ̀ nítorí pé ẹni tó bá gbé aṣọ wọ̀ ti ń bọ̀ látòrí títí wálẹ̀ eléyìí ọ̀pọ̀ ní ìboni láṣìírí ju aṣọ tó ṣe é gbé èjìká lásán ni wọ́n gbélé lọ eléyìí kò bóni láti rí bí ètò ṣe pé àtòrí ńlá ti gbé wọ̀ orí ẹni ló ti dúró ìsìláàmù tó wá ní káwọn obìnrin ọmọ ṣe báyìí tó ní ká para mọ́ dáadáa kí wọ́n bo gbogbo ara wọn pátápátá kí wọ́n sì má da ojú wọn gan sí ní ìgbà tí wọ́n bá fẹ́ jáde nílé wọn sẹ́mọ̀ kólúwa ẹlẹ́dàá wa tó ṣẹ̀dá wa òun náà ló ń ṣe òfin yìí òun ló sì mà wá torí pò ń gangan ló dá wa òun ló mọ àwọn àwà àtàwọn àṣesí èyí tó ń fi sí wa lára eléyìí tó ṣe é pé ó ṣeéṣe ká rí nínú wa nínú ìmọ̀ rẹ̀ àwọn ẹni tó ṣe é pé látàrí àìkópa òfin yìí má wọ́n máa hu àwọn àwà pálapàla wọ́n máa ṣe ìṣekúṣe wọ́n máa hu àlùfàṣà látàrí pé obìnrin ọ̀pára mọ́ ìhòhò lọ́jáde gbogbo ntí wọn ni kó gbé pamọ́ ló ti gbé ta wọ́n máa tara rẹ̀ ṣe zina wọ́n máa tara rẹ̀ ṣe ránù olùwà ẹlẹ́dàá wa sì ṣe zina léèwọ̀ ó sì ránù léèwọ̀ gbogbo ntí wa gbé ní lọ sídìí zina gbogbo ntí ó mú ni máa ṣe ránù ẹ̀ṣẹ̀ríyà ó dínà rẹ̀ pátápátá sẹ́dẹ̀n lè zara ẹ̀ nítorí ká má bàa pọ́n náà yìí. tẹ́ ẹ̀ dí dáadáa ọ̀nà yìí tó sílẹ̀ iná ló fún wa láǹfààní tá a fi débẹ̀ olúwa ẹlẹ́dàá wa dí gbogbo ọ̀nà yìí ó yẹ ká fún àwọn obìnrin tí wọ́n ń lo jìlbáàbù tó ṣe yí pé wọ́n ń bo gbogbo ara wọn láti rí ó yẹ ká pé àwọn ni wọ́n dà jù nínú àwọn obìnrin nítorí pé ẹni tó ṣe yí pé nítorí àti rí rere àti dáadáa ti ń bẹ lọ́dọ̀ Allah owó pọ̀rùn mú orú mú ó gbé jìlbáàbù wọ̀ láti òkè délẹ̀ kò pariwo pé mọ̀ ẹ̀ sì lè rí obìnrin tó yìí gbogbo bó tilẹ̀ wù kó orú omu tó kó ọmú kó nigbati mú abẹ̀bẹ̀ lọ́wọ́ nígbà tí ń lọ lọ́nà máa fi fẹ́ra rẹ̀ nítorí kíni abẹ̀bẹ̀ ń bí bá fi ń fẹ́ra rẹ̀ yọ pàkíyèsí káwọn èèyàn máa wò yọ mú orú yẹn mára nítorí yọ lẹ́mi wípé ẹ̀sẹ̀ tí Allah bá máa fi sàyàn lórí ìmúra mi bí mo ṣe múra yìí kí olúwa ẹlẹ́dàá kọ́ má fi dùn mí. a abẹ Allah àwọn obìnrin ti ń ṣe bẹ́ẹ̀ nítorí tiẹ̀ kọ́ bá san wọ́n lẹ́sàn-án rè àwọn obìnrin ti ń ṣe bẹ́ẹ̀ nítorí tiẹ̀ nítorí àti pa òfin rẹ̀ má kí Allah ọmọ sí àlìjánná lè wà wọn akramakumullah ah ó kú pípọ̀ káàtó kó wá jẹ́ kó obìnrin múra báyìí obìnrin múra ní ìbámu. pẹ̀lú òfin ṣẹ̀ríyà pẹ̀lú bánàbí sallallahu alayhi wa alihi wa sallam bó ti ṣe fi kọ́ wa táwọn obìnrin àkọ́kọ́ àwọn sahabiyat táwọn gbà á lọ́dọ̀ ànábì sallallahu alayhi wa sallam lọ́sìn lò gẹ́gẹ́ bí ànábì sallallahu alayhi ti ṣe fi kọ́ wọn wọ́n á jẹ́ kó múra báyẹn ìwọ náà lọ́mọ á bá àwọn ìwà pálapàla àwọn ìwà rádaràda àwọn ìwà jájíjájí lọ́wọ́ rẹ ó dájú kójú tì ọ́ ó dójú tìra rẹ ó bí ọ̀dà bàbá ńlá kù rẹ̀ kùn sí tó lè dójú tẹ̀sán Islam ìwọ lọ dójú tìra rẹ ìwọ lọ gbádùn gẹ́gẹ́ bí ẹnìkan ní ìlú kan bẹ́ẹ̀ wọ́n sọ pé wọ́n jìlbáàbù ó tún bójú ọwọ́ ń gbẹ́bọ̀ lọ sóríta ó ń gbé ẹbọ lọ sóríta pẹ̀lú jilbab ó ń gbé ẹbọ lọ sóríta pẹ̀lú nìkọ́ọ̀bù ọlọ́dọ̀ àwọn babaláwo lọ́lọ́ iná là ń sọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ń ṣe Islam lásán lásán ni wọ́n gbọ́yé asọtẹlomi wọ yẹn uniform lásán lọ́kàkún tẹ́ni bá ti délé ọkọ tọkọ rẹ̀ bá sì ń fẹ́ kọ́ máa wọ jìlbáàbù kọ́ máa bójú á máa wọ á máa fún ọkọ wa tọrọkọ wa lóníkàbò ààbò fún Allah irú wọn tó bá ti ní gbólò aṣọ pẹ̀lú ọkọ tọkọ ò tí ì sọ pé mo kọ́ lẹ̀ yọkàn jáde nulẹ̀ ni yóò lọ lọ ọjà yóò wọ́n jìlù báàbù dànù ìbòjú lánù ipò mo fẹ́ ṣe tí yóò fọ orí wèrè. La ilaha illallah ọkọ ló di wèrè nígbà tó ti pọ́ paláṣẹ pẹ̀lú kó ṣe ti Allah so yóò wá lọ yóò jáde lójú ọkọ kọ́kọ́ lè rí bó ṣe jáde ìyá alágbèdá ń bo lọ́dà mọ́ ń lọ́jà ni ọ̀wọ́ jìlìbáàbù rẹ̀ jìlìbáàbù kìíní so orí jìlìbáàbù tó ọmọ sọ̀rọ̀ fọ́ọ̀mù nǹkan rẹ̀ o bọ́ọ̀bá fẹ́ kí bọ́ọ̀bá fẹ́ kí àṣetọ́ ní ọbí àwọn òun nulẹ̀ fọ́ọ̀mù jìlbáàbù rẹ o mélòó ni yàtì ẹ wọ̀ ẹ̀gbọ́n ó ní torí pé yàtì ọ̀wọ́ jìlbáàbù rí kò yẹ kíyàwó rẹ kọ́ wọ jìlbáàbù. so omi nínú wa tọkọ bá ṣèṣì sọ pé mo kọ́ ọ lẹ̀ báyìí la ilaha illallah ọjọ́ náà ni ó sì mú jìlbáàbù yóò sì mú abẹ́fẹ́lẹ́ yóò rí kóun fi gé jìlbáàbù òǹgé yóò gé yóò gé yóò gé yóò sì dànù yóò àwọn dànù pé tẹ́lẹ̀ náà ó ti sú mi mi ìfẹ́ máa sojú ojú káyé ìyẹn ni pẹ́ni tí máa ti ń bojú tí ń wọ jìlìbáàbù ojújú nìyẹn bí egun la hawla wala quwwata illa billah àwọn munafiqat ẹni bá ti sọ síwájú almutabarrijatu àwọn ni hunna almunafiqat àwọn ni munafiqi akramakumullah wọn á ní kí ló dé wọn lóbìnrin yìí lọ lé babaláwo ni. kí lọ wá lọ oògùn kọ́kọ́ rẹ̀ ọmọ fẹ́yàwó mi la ìlọlọ illallah ẹwọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ jákíjákí kí kọ́kọ́ ọmọ mi àwọn babaláwo wá dáa fún pé ó mẹ́ta ẹbọ ọkọ̀ kan mẹ́ta mẹ́ta ó ti wá gbé mẹ́ta àkọ́kọ́ lọ ẹ̀dá sì gbọ́dọ̀ rí ọ òru láì mọ̀kọ́ daràn lọ́wọ́ àánú jìlìbà ọlọ́sóríta àkọ́kọ́ gbé bẹ̀ nǹkan kan ò ṣe ọlọ́sóríta kejì ó tún gbẹ́bọ̀ ọbẹ̀ nǹkan kan ò ṣe oríta kẹta tó ti wá fi ẹgbẹ́ ẹbọ òfò tó fẹ́ gbé kalẹ̀ pẹ̀lú aṣọ ẹ̀sìn ìsìláàmù tọwọ́ fọ́rùn mọ́tò bá gbà mọ́tò gbà kò dúró láyé ikú lọ́ọ́ dá dúró ṣé olúwa ẹlẹ́dàá wa ìsàlábòsì àwọn wọ́n wèrò ìwà gbogbo ẹlẹ́àgbẹ́gbọ́ láì mọ̀ pé ah, eléyìí ṣe mùsùlùmí torí mùsùlùmí ẹgbẹ́bọ̀ ẹbọ báwò ẹwà ni ẹ sọ bẹ́ẹ̀ torí Yorùbá láwa àwa Yorùbá tí nǹkan bá lé nínú tá a máa wá ti yanjú rẹ̀ lẹ́bọ àtọ Yorùbá ńgbà tó fẹ́ ṣe bẹ́ẹ̀ kí ló dé tó ọwọ́ bọ́ńṣọ̀t kọ́ ọwọ́ kọ́ mú kò sí rì rẹ́ lẹ̀kẹ́ ṣe déédéé pẹ̀lú àwọn àṣetọ́ni tẹ́jọ wà nílé àjọ kó gbé lọ tẹ́lẹ̀ sọ pé ọmọdé ọmọ ọ̀wá lọ wọ jìlbáàbù ó tún bójú ọ̀wá ń gbẹ́bọ ewu lọ́jọ́ra wọn egungun mọ́sálásí lọ́jọ́ra wọn ìgbàlẹ̀ lẹ́gungun lọ egungun kẹwàá mọ́sálásí lè máàmù nílẹ́dì kọjọ́ra wọn o kọjọra wọn akaramakumọlọ mùsùlùmí àti mùsùlùmá àṣẹ Allah àṣẹ anabi Muhammad sallallahu alayhi wa sallam wọn máa ń tẹ̀lé àṣẹ Allah àṣẹ anabi sallallahu alayhi wa sallam látòkè délẹ̀ kò síbi sọ́ọ́ ti sọ pé tẹ gbẹ́bọ tó bá gbẹ́bọ pínrín ó torí ibu láì. innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-jannah wa ma'wahu an-nar wa ma lidh-dhalimina min ansar ẹnikẹ́ni dájú ẹnikẹ́ni tó bá tẹ̀ bọ́ sọ́lọ́

ọ̀rẹ́ wọn nìyẹn ẹni tí ìbá ti ṣe mùsùlùmí ẹ̀rí pé wọ́n máa ṣe kèfèrí ẹlẹ́hàá kan tún nì mọ́lẹ́lẹ́hàá nì ọkọ òsínlé ọkọ lọ sí rìn àjò ọkọ wa padà dé ìyàwó méjì sí lọ́kọ ní ṣùgbọ́n nínú ètò bí wọ́n ṣe ń tu ọjọ́ tí ọkọ máa pín ọjọ́ kèé sọ́dọ̀ tí ìyẹn lọ́yẹ lọ tó bá ti dé ọ̀dọ̀ yálé lọ́yẹ wà ọwọ́ àwòpọ̀ ń ti pẹ́ díẹ̀ lórí ìrìn àjò ọ yẹ kóun ó fò nínà àkọ́kọ́ lọ kí tì í kó lè bá a mọ̀ kó ń ti dé tí ó débẹ̀ lọ́ba bá lè ẹ̀wà páyà ọ̀wọ́ ìyá alágbájá làlẹ́ ń bá wọ́n náà àti kótókòtò ni ọkọ bá di pé wọ́n bá wọ̀jà kadì pẹ̀lú àlè ọkọ̀ fi hàn àwọn ará sánmà kótó dipọ́ làmọ́lẹ̀ tí òkúkú dá kéèyàn náà lẹ́ ìgbà tí irú ìṣẹ̀lẹ̀ burúkú yìí bá bá ṣẹlẹ̀ wọ́n wọ́n ti lù wọ́n ti fẹ́ kọ́ ọkọ ìyàwó la ilaha illallah tipátipá òǹlàlẹ́ fi ríra rẹ̀ gbálẹ̀ láàyè tọ́ ọkọ bá ní níjọ́ abá ti fojú kan aburú ńlọ́yẹ káburú ọ̀ya ni o òun kọ̀ ọ́ lẹ̀ òun ò ṣe máa ń tò àwọn agbọ̀rọ̀ dùn olórí ibú lọ́pọ̀ ń wo onísùúrù o kí láàṣẹlẹ̀ ah yóò gbá

ọwọ́ lọ wá tọ́jú ọkọ wa ní kàkà kó wọn dá ní wọn lọ báyàwó kejì níbi tó ń gbalé fún sí ìgbà tí eléyìí sì ti mọ̀ pé kìí ṣe ọjọ́ tọkọ máa wá sọ́dọ̀ òun fẹ́ràn lọ dáràn ẹ́ torí ẹ̀ àwọn náà fẹ́ àwọn méjì wọ́n fi wọ́n sáyé ọ̀tọ̀ọ̀tọ̀ sọ wọn pé wọn ti ṣe mistake ojú kan náà torí ojú ni máa jà kọ́ pọ̀ báyọ̀ wọn rẹ̀ bẹ́ẹ̀ bá mú akùkọ tẹ́ fi ti akùkọ táwọn abo adìẹ ń bẹ̀ ń lé wọ́n máa jàbí òní jà ńgbọ̀ báyọ̀ wọn rẹ̀ abú òní rẹ̀ àwọn apẹ́ kínni ọmọ àti sọ̀fà márùwà rẹ́rí nǹkan bẹ̀ látòkè lẹ́rí ọmọ ọbọ̀ wá sísàlẹ̀ àràdà pé kínni lójoojúmọ́ bọ́ọ̀bà sí ń bí ọwà ń bí fi gbàyàn kọ́kàdà fi réyàn sí kọ́tà lọ́ba lọ sílé ìyàwó kọ̀ ẹ̀sẹ̀kì pé ń bọ̀ wọ́n bá bá lè ń bẹ̀ subhanallah wọ́n tó ń wọ jìlìbáàbù wọ́n tó ń bojú ń yà wá lẹ́nu là á fi ń sọ eléyìí o torí ẹ̀ káwọn ẹlẹ́nu ń gbọ́rọ̀ ọmọ pẹ̀kọ̀ tábí àwọn atiyín ti ń sídìí ilẹ̀ tẹ́lẹ̀ tábà la fẹ́ sọ fáìlì tiwọn yọ gbòdìdí àìníye ọjọ́ ìbàjẹ́ táwọn ń bá káyé ó ti pọ̀ jù àmọ́ àwọn eléyìí yẹ kí wọ́n jẹ́ni tó dáa jù kọ́ ọ gbàgbọ́ bó o ṣe ń fi hàn gbangba kó dénú ìdínú ti fi ń yà wá lẹ́nu akramakumullah nígbà tí ọkọ bá pakuru máàlì àtìyàwó rẹ̀ ẹni tí ìyàwó mú báyìí tó sọnù ọkọ ó ṣe sí ọkọ léṣe lọ́rùn ìṣeniléṣùn lọ́kọ wa bá kú ẹ dákun obìnrin tí ó ṣekú ka tí ó ṣekú pa ni àfi kí Allah kọ́ là wa o wọ́n má gbèrú wọn kò wá o ẹ̀yin tẹ́ ẹlẹ́ǹsẹ̀sìn ẹ má jẹ́ múnáfíkà ẹ àwọn ọkọ yẹn sí yín bẹ́ẹ̀ tí máa ṣe lójú wọn pé ẹ̀gbọ́ lọ́ngbọ́ ẹ̀ nípayà rẹ̀ náà ní ká ẹ rí wọn múmìnì gbangba múnáfíkà ní kọ̀kọ̀ ní tó ṣe máa jàǹbá àwọn ọkọ yín nítorí pé tó o bá ṣe tó o rò pé ó kú bó ṣe pantọ́ bá wà kọ́lẹ̀ rẹ̀ bó bá di lọ́la gbẹ̀ndàlù kìyàmà ẹ jẹ́ ká bẹ̀rù Allah ẹ jẹ́ ká súnmọ́ Allah ìwọ ọkọ tí wọn náà ń fẹ́yàwó yọ jẹ́ pé bùkátà ló fún ọ fẹ́yàwó kejì yọ jẹ́ pé bùkátà ló ní sáti fẹ́yàwó kẹta yọ jẹ́ pé bùkátà ló fún ọ dídì àti fẹ́yàwó kẹrin ó sì lè ṣe dọ́gba láàrin wọn mọ́jọ́ jẹ́ pàǹkó lọ́fẹ́ kó torí àwọn ẹlẹgbẹ́ rẹ ti dóńyàwó méjì mẹ́ta mẹ́rin bọ́ọ̀ ni wọ́n ti wá dóńyàwó kan ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ yóò padà fìdí rẹ́mi náà ni má fẹ́ obìnrin kalẹ̀ fébi má fẹ́ obìnrin kalẹ̀ fún yà má fẹ́ obìnrin kalẹ̀ fún ẹ̀sìn tó bá fẹ́ fẹ́ fẹ́ kó o sì sojúṣe torí pé mo fẹ́yàwó mo mọ̀ kóbìnrin kan ti tó mi gàràjé ló sún mi lọ bá obìnrin kejì ló sún mi fẹ́ kẹta ló sún mi fẹ́ kẹrin ọ̀wá lè tẹ́ wọn lọ́rùn kò sí tàbí ṣùgbọ́n ẹjọ́ ọba ti nípayà Allah nínú àwọn obìnrin yẹn yóò máa gbélé rẹ lọ síranù náà ni ó lè jẹ́ kó rí ibùsùn rẹ làwọn àlè òtún máa wá bá síranù. rẹ ntí kálukú mara rẹ tó ọkọ rẹ agbára rẹ kóbìnrin méjì kò gbọ́dọ̀ wá sílẹ̀kùn fún ọ láti máa síranù ó pè jókòó ó dàbí ìgbà tó ṣe pé agbára wa méjèèjì ju tiyín lọ ẹ dákun tó rọ lọ ẹ yọ̀ǹda tèmi torí mi ní fẹ́ jẹ́ ẹni tó lọ́kọ tí ó tún máa wá síra rẹ̀ torí mi fẹ́ wọná bí mo ṣe gbà láti fẹ́ yín tí n fi gbé gba aṣẹ́wó torí ẹ̀ ìwọ̀n á ní wà lábẹ́ ọkọ kí n tó máa ṣiṣẹ́ aṣẹ́wó ẹ kọ̀ mí lẹ̀ ẹ ṣe sùúrù ẹ máa lo àgúnmu bàbá lo àgúnmu tí wojú àgúnmu díẹ̀ gbogbo nǹkan yóò tún já àbí òye wa kò sí wàhálà ẹ dákun ẹ tú lẹ́jọ́ máa lọ rẹ̀. ọ̀nbẹ náà àwọn obìnrin tó ẹgbẹ́ tó bá fẹ́ yóò jẹ́ pé bó ṣe lẹ́tọ̀ yóò tún lọ fẹ́ pa ọ́n bóun tún ṣe rí amẹ́ni tó bá ti jọ agbára rẹ lọ tó fi wá di pẹ́ sínú àṣetọ́ni dákun torí tọ́lọ̀ tú lẹ́jọ́ máa lọ ẹ má gba ìbàjẹ́ láyè ẹ má ṣìnà fún aburú abẹ́ Allahu azza wa jal kọ́dà kókó tún wá sí kọ́ba tún àwùjọ wá sí ìbàjẹ́ ó kéré ní àbó kí Allah kọba wa kakó láwùjọ wa àwọn ẹni tí ń ṣe dáadáa Allah tí wọ́n lè tẹ̀síwájú pẹ̀lú dáadáa wọn àwọn ẹni tí ń sa ìdá bá wa gba ìwà ìdá kó lọ́wọ́ wọn kò fi dáadáa kò fi rọ́pò rẹ̀ kẹrántí pé nígbà tá à ń sọ̀rọ̀ nípa àwọn àròyìn àwọn mùnáfìkì àti àwọn ọ̀nà tá a lè jàjàbọ́ kúrò níbi àti di mùnáfìkì tá a tún tó ṣe pé kò dúró déédéé ṣẹlẹ̀ nínú àwọn obìnrin kárántí pé gbogbo nǹkan yìí ọ̀gá wa máa ní ẹni tí olúwa ẹlẹ́dàá wa fẹ̀sìn ránṣẹ́ wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam òun ló fà wọn dáadáa yìí máa wà torí ẹ nínú wọ rẹ lórí wa oníkẹ́mi pẹ̀lú rẹ ká máa ṣe àsọ̀láàtì fún lọ́pọ̀lọpọ̀ torí pé olúwa ẹlẹ́dàá wa àtàwọn màlẹ́kà rẹ̀ àwọn náà ṣe àsọ̀láàtì fún anabi muhammad صلى الله عليه وآله وسلم فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين والتابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم عز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تقن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر